Audio Jungle. Audio Jungle. ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv lòdì tí ṣe ọjọ́ kẹtàlá oṣù kìíní ọdún 2023 ìròyìn àpapọ̀ náà làmúwa fún yín látẹnu èmi sọ́ní sodiq abiodun ṣáájú ká tó ka ìwé náà fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀gbọ́n kókó èyí tó wà nínú rẹ̀. ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn olúṣẹ́gun ọ̀básùnjọ́ ti pé òun ò kọ lẹ́tà kankan lọ sílẹ̀ bìrìtìkó lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò ọdún 2023 ìjọba àpapọ̀ torílẹ̀-èdè wa nàìjíríà ti ń gbé ìgbésẹ̀ báyìí láti tètè rí pé fòpin sí bí àwọn ọlọ́pàá ṣe ń pa àwọn èèyàn ní ìpakúpa nílẹ̀ yìí àwọn ajínigbé kan ti ṣàdédé àwọn àgbẹ̀ méjì gbé ní ìpínlẹ̀ ọ̀ṣun àwọn agbébọn ti padà jí ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Plateau gbé báyìí iléeṣẹ́ ọlọ́pàá ti padà gba adájọ́ kan sílẹ̀ báyìí lọ́wọ́ àwọn tó jí gbé ní ìpínlẹ̀ Èdó arábìnrin kan lẹ́yìn tí ó jẹ́ ọmọ ọ̀dọ́ ti ṣàdédé léwájú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 fìbúrò ọjà ìwé náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn olúṣẹ́gun ọ̀básanjọ́ ti ń jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ lẹ́yìn tó ń lọ òun lórílẹ̀‐èdè wa nàìjíríà wípé òun kọ lẹ́tà lọ sórílẹ̀‐èdè bìrìtìkó láti jẹ́ kó di mímọ̀ fún wípé kí wọ́n tètè yọwọ́ padà sẹ́yìn lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò ọdún 2023 sórílẹ̀‐èdè nàìjíríà o ààrẹ náà tẹ́lẹ̀ rí ló pé òun ò kọ́kọ́ fẹ́ lẹ́tà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ló bẹ́ẹ̀ ló jẹ irọ́ pátápátá léyìí táwọn kan pa mọ́ òun wọ́n pe lẹ́tà náà ni wọ́n ti ṣàdédé rí wípé ààrẹ ọ̀hún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ló ń jẹ́ kó di mímọ̀ fún ilé náà láti ti yọwọ́ kúrò nínú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò ọdún 2023 àgbọ́ wípé ààrẹ náà ló tún náà ka léèbù sí wọn wípé wọ́n gbìyànjú láti yọ òun kúrò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2002 àmọ́ tí òun padà lékè wọn ó pé ní ìgbà tí wọ́n padà wá fi ẹlòmíì lẹ́yìn tí wọ́n jẹ́ fúlàní sórí rìbá ìlú rí nàìjíríà kó ló ń padà ń fa wàhálà tí wọ́n ti dààmú lẹ́yìn tí ó wà nílẹ̀ yìí o àmọ́ nínú òye kan lẹ́yìn tí ó ti ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ààrẹ olúṣẹ́gun báṣọjọ́ tẹ́lẹ̀ nínú òfin léde ìyẹn kẹ́hìndé àkínyẹ̀mí ló ń jẹ́ kó ní mọ̀ wípé ààrẹ tẹ́lẹ̀ rí torílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn olúṣẹ́gun ọbásanjọ́ ni kò fi ọwọ́ sí ìwé kọ̀wé lọ sí orílẹ̀-èdè bìtìkú náà wọ́n pé lóòótọ́ làwọn mọ̀ wípé ètò ìdìbò twenty three ni yóò wáyé lóṣù kejì ọjọ́ karùndínlọ́gbọ̀n nílẹ̀ yìí àmọ́ wípé àwọn wá padà kọ lẹ́tà ló jẹ́ irọ́ pátápátá o wọ́n pé lẹ́tà tí àwọn mọ̀ pé àwọn fi síléde wọ́n ní lẹ́tà lẹ́yìn tí àwọn kọ sí àwọn ọ̀dọ́ nílẹ̀ yìí tó ń ti ẹlòmíì tí a mọ̀ sí ọ̀jọ̀gbọ́n Tóyìn Fàlọ́lá lórí ọjọ́ ìbí èyí tí ó ṣe wọ́n pé láti ìgbà náà àwọn ò tí ì fi lẹ́tà kọ̀ọ̀kan léde wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ra àwọn ọmọ Nàìjíríà báyìí láti tètè máa fìyín fi sílẹ̀ ní ìgbàkigbà lẹ́yìn tó máa ń lẹ́tà wípé Olúṣẹ́gun Ọbásanjọ́ gan ló kọ wọ́n pé bí bàbá ò bá ti fọwọ́ sí ìwé lẹ́tà bẹ́ẹ̀ tó ń tẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn tí a mọ̀ sí Kúnlé Akínyẹmí wọ́n pé ìwé lẹ́tà bẹ́ẹ̀ ó jẹ́ lẹ́tà òfegè lásán mà nìyí ìjọba àpapọ̀ torílẹ̀-èdè wa nàìjíríà ti ń gbé ìgbésẹ̀ báyìí láti tètè wípé wọ́n bá àwọn tí ó jẹ́ ọlọ́pàá sọ̀rọ̀ lórí pípa àwọn èèyàn ní ìpakúpa léyìí ìjọba àpapọ̀ ìdílé yìí lọ àwọn ti padà gbé ẹ̀kọ́ kan kalẹ̀ léyìí tí yóò kì í sí bíbá àwọn ọlọ́pàá sọ̀rọ̀ lórí ọ̀nà léyìí tí wọ́n nìṣẹ́ fi máa pa àwọn ọmọ nàìjíríà lọ́nà tí ò tọ́ o ẹni tí ń ṣe mínísítà fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn dókítà mohammed maigari gìrìyàdì ló ń padà wá ń fọ̀rọ̀ náà lóde ní ìlú yọ́là lánàá tòun ti ìlú àdámáwá wípé ó pọn dandan fún àwọn ọmọ nàìjíríà láti tètè mọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ló ti ń ṣiṣẹ́ báyìí láti rí pé bí àwọn ọlọ́pàá ti ṣe ń pa àwọn èèyàn ní ìpakúpa làwọn tètè dẹ́kun rẹ̀ ó pé pípa àwọn èèyàn yìí ló ní ṣe pẹ̀lú wàhálà lẹ́yìn tó wà nínú iṣẹ́ náà tó sì wá ń fà kí àwọn ọlọ́pàá ọ̀hún padà máa bínú sì kó ìbínú ọ̀hún lórí ẹnikẹ́ni lẹ́yìn tó bá ṣalábàpàdé rẹ̀ ọ̀gá àgbà ń wájẹ kò ní mọ̀ báyìí wípé ètò ẹ̀kọ́ yìí ló máa rí sí kíkọ́ àwọn ọlọ́pàá lọ́nà tí wọn yóò máa fi lo ara wọn lọ́nà tí kìnìún ọ̀hún ò ní fi máa ṣe wàhálà fún wọn tàbí pa àwọn èèyàn ní ìpakúpa o iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ló pé àwọn ti ṣetán láti ṣiṣẹ́ pàpà wọn ẹ̀pọ̀ láwọn iléeṣẹ́ ọlọ́pàá míì kó wà tó ní ṣe pẹ̀lú ìgbáyégbádùn fáwọn ọlọ́pàá kó lè wà lọ́nà tó tọ́ bẹ́ẹ̀ sì ni àwọn ti ṣetán láti gbé àwọn báríkì ológun pátápátá lórílẹ̀ nàìjíríà làwọn ọlọ́pàá ti ń gbádùn lọ́nà tó tọ́ o. àwọn tí ó jẹ́ ajínigbé ti ṣàdédé jí àwọn àgbẹ̀ méjì kan gbé báyìí ní ìpínlẹ̀ ọ̀ṣun iléeṣẹ́ ọlọ́pàá èyí tó fi ìdí kalẹ̀ sí ìpínlẹ̀ ọ̀ṣun ti padà ṣe àlàyé fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn àgbẹ̀ méjì kan tí a mọ̀ sí Samuel ọ̀làdọ̀tun pẹ̀lú fàṣọlá tóbilọ́ba ní àwọn ajínigbé ti ṣàdédé jí gbé báyìí ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n tẹ̀wájú nínú ọ̀lẹ́ wípé wọ́n jùmọ̀ gbé ní ibì kan tí a mọ̀ sí ilé ogbó èyí tó wà ní ọlá olúwa ìjọba ìbílẹ̀ bẹ̀ ní ìpínlẹ̀ náà o wọ́n pe ẹni tí ń ṣe agbẹnusọ fúnléṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ìyẹn Yẹmisí Ọ̀pálọ́lá ló ń padà wá ń fi ìjọba náà múlẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá pé lóòótọ́ ní ìṣẹ̀lẹ̀ náà wáyé o wọ́n pé níṣe ní dèdé àkókò tí èèyàn bíi méje kan tí àwọn àgbẹ̀ náà sì wà nínú ọkọ̀ lẹ́yìn ìgbà tó ṣe tán nínú oko tó sì ń lọ sí ilé ló jẹ́ wípé àwọn àtẹlà àwí àjẹdìgbẹ́ ọ̀hún ni wọ́n ṣàdédé ṣe ìkọlù sọ́kàn wọn lẹ́yìn tó wà ní ọdún náà kan tí a mọ̀ sí òkè ọ̀ṣun lẹ́yìn tó wà ní ilé ògbó náà lọ́jọ́ Wednesday wọ́n pé èèyàn mẹ́fà dondo ni wọ́n ṣàdédé sá lọ mọ́ àwọn àti láwí ọ̀hún lọ́wọ́ àmọ́ pé tí wọ́n padà kó mẹ́ta lára wọn wọ́n pé àkókò tí wọ́n kó wọnú ìgbó náà ni èèyàn kan tún ṣàdédé sá mọ́ àwọn ajínigbé náà lọ́wọ́ tó di pé ó padà wá ku èèyàn méjì wọ́n pé èèyàn méjì náà làwọn agbébọn ọ̀hún fún wa ń béèrè fowó tó tó mílíọ̀nù bíi mẹ́wàá níye lọ́wọ́ àwọn ẹbí náà o iléeṣẹ́ ọlọ́pàá lọ pé àwọn ti ṣẹ́pọ̀ báyìí pẹ̀lú àjọ àmọ̀tẹ́kùn láti gbé àwọn gbà wọ́n sílẹ̀ wọ́n pe èyí gan ni ìjínigbé àkọ́kọ́ èyí tí yóò wáyé lọ́dún twenty three ní ìpínlẹ̀ ọ̀ṣun. àwọn tí ó jẹ́ ajínigbé tún ti padà jí ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá gbé báyìí ní ìpínlẹ̀ plateau iléeṣẹ́ ọlọ́pàá kan èyí tó wà ní ìpínlẹ̀ plateau ní ìlú panṣí ló ti ń padà ń jẹ́ kó di mọ̀ pé lóòótọ́ ní ọ̀kan lára àwọn ni wọ́n ti wà níyí gbé báyìí ọkọ̀ ẹni tí ń ṣe ọ̀gá àgbà ìyẹn DP ọlọ́pàá èyí tó wà níbẹ̀ tó ṣègbè wá sí agbègbè náà ni wọ́n ti jí gbé o ẹni tí ń ṣe ọ̀gá àgbà tó ń jagun sọ fún iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ ní ìpínlẹ̀ náà ní Alfred Alabo ló kọ̀ báyìí láti sọ kankan lórí ọ̀rọ̀ náà ẹnìkan léyìí tí ó jẹ́ ará ìlú lágbègbè Panṣí ni ó padà ń jẹ́ kó di mímọ̀ pé lóòótọ́ làwọn àti láàárọ̀ ọ̀hún ti ń da ìlú ọ̀hún láàmú láti yẹ ìgbà yìí wá tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìwọ́n jí ń gbébẹ̀ o arákùnrin ọ̀hún ló padà ń jẹ́ kó mímọ̀ fáwọn oníròyìn pé lóòótọ́ lòun ṣàdédé gbọ́ ìwé ìkan léyìí tó ń ṣàdédé dún bẹ́ẹ̀ sì rèé tó ń gbọ́ wípé níṣe ni àwọn àtìláàrí ọ̀hún ni wọ́n lọ sí ilé ìtura kan léyìí tí ọ̀gá àgbọ̀ ọlọ́pàá tó tẹ̀sẹ̀ wá sí ìjọba ìbílẹ̀ panṣí ọ̀hún wà tí wọ́n sì lọ jígbé níbẹ̀ o wọ́n pé láti yẹ ìgbà yìí wá ni àwọn agbébọn ọ̀hún ti ń jí àwọn èèyàn léyìí tó jẹ́ lẹ́nu lọ́rọ̀ ní ìlú tí wọ́n sì lówó dáadáa ọpẹ lẹ́ẹ̀kọ́kọ́ tó bá ti di pé ẹnikẹ́ni ó ní ìwú lọ́wọ́lọ́wọ́ ni wọn yóò wọ ilé tọ̀húntọ̀hún wá tí wọn yóò sì jí gbé lọ ọpẹ níṣe ni àwọn agbébọn yìí ló ń béèrè fún mílíọ̀nù mílíọ̀nù náírà láti fi ẹnikẹ́ni léyìí tí wọ́n bá jí gbé sílẹ̀ o ìwé náà ló ń jẹ́ kó pé ń dètè ọwọ́ aago méje sí aago mẹ́jọ ní ìṣẹ̀wọ̀n lẹ̀ wáyé ní ìgbà iléeṣẹ́ ọlọ́pàá ti padà gba ààrẹ ti ilé ẹjọ́ kan sílẹ̀ báyìí léèdè tó wà ní ìpínlẹ̀ Edo ìròyìn ti ṣàlàyé wípé ẹni tó ń ṣe ààrẹ fún ilé ẹjọ́ kan èyí tí a mọ̀ sí customary léyìí tí ó wà ní ìpínlẹ̀ Edo ìyẹn arábìnrin Precious Àìgbọ́nàgà ló ti padà gbòmìnira báyìí lọ́wọ́ àwọn ajínigbé léyìí tí wọ́n jí gbé o wọ́n pe iléeṣẹ́ ọlọ́pàá èyí tó fi ìdí kalẹ̀ náà síbẹ̀ ló ń jẹ́ kó lè mọ̀ pé lóòótọ́ làwọn ti gbà sílẹ̀ o ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá náà ìyẹn Chidi Nwabuzo ló ń padà wá fìdí ẹ̀ múlẹ̀ pé ní àkókò tí àwọn ń gba náà lọ́wọ́ àwọn ajínigbé náà ní ọ̀kan lára wọn lọ́pọ̀ ọ̀hún ní ìbọn bá tó sì gbọ̀nà wọn lọ Nwabuzo ló ń jẹ́ kó di mímọ̀ pé àwọn ti gba tí a mọ̀ sí àìgbọ́nàgà náà sílẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá tó ń ti iléeṣẹ́ ológun ọ̀pẹ ní àgbọ̀mọ̀gàngàn náà ló jẹ́ pé ó ti wọ́n jí gbé rí lọ́jọ́ ajé nídè dí àkókò tí ó ń lọ sẹ́nu iṣẹ́ rẹ̀ ọ̀pẹ ní ìjọba ìbílẹ̀ ìgbẹ́bẹ̀rin ni wọ́n ti padà jí gbé bẹ́ẹ̀ sì rí òǹgọ̀ ló ààrẹ ti ilé ẹjọ́ kọ́sítọ́márì èyí tó wà ní ìpínlẹ̀ náà wọ́n àwọn tí ó jẹ́ agbẹjọ́rò lẹ́yìn tó wà ní ìlú Benin ti padà wà ń dúpẹ́ báyìí lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá látàrí iṣẹ́ ribiribi lẹ́yìn tí wọ́n ṣe ń lẹ́tà kan lẹ́yìn tí olóyè Nusa Edo Osage tó padà wá ń kọ sílé iṣẹ́ ọlọ́pàá ló ti ń dúpẹ́ lọ fún iṣẹ́ ribiribi èyí tí wọ́n ṣe láti rí pé wọ́n gba ọ̀gá àgbà tilé ẹjọ́ ọ̀hún sílẹ̀. arábìnrin kan lẹ́yìn tí ó jẹ́ ọmọ ọ̀dọ̀ ní ìpínlẹ̀ èkó ló ṣàdédé kó àwọn ẹlẹgbẹ́ rẹ̀ báyìí lọ já ọ̀gá rẹ̀ lólè owó tí ó tó mílíọ̀nù méjì ó lé mẹ́jọ náírà o ìròyìn ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé arábìnrin náà tó ń ta àwọn ìjókòó lọ ti gbé ilé ẹjọ́ ètò wà ní ìlú Yaba ní ìpínlẹ̀ Èkó wọ́n pe Esther Ọ̀kánlàwọ́n ní ẹni tí wọ́n lọ jí nǹkan lọ́dọ̀ rẹ̀ lé báyìí ìwé ṣàlàyé wípé ní ọ wípé ẹni tí a mọ̀ sí Pius Sunday tí ó ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n lọ Cynthia Ikade tí ó ọmọ ọdún mọ́kàndínlógún lọ pẹ̀lú Loveth Oloko tí ó ọmọ ogún ọdún lọ ni wọ́n ti wà níwájú ilé ẹjọ́ báyìí fọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú èlè jíjà o wọ́n pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìpẹ̀lẹ́lòmíì léyìí tó sá lọ lóye pé wọ́n ti padà fi ẹ̀sùn náà kàn ẹnìkan tí a mọ̀ sí ìkádé náà léyìí tí ó jẹ́ ọmọ ọ̀dọ̀ fún ẹni tí a mọ̀ sí ọ̀kan làwọn ni ó ṣàdéso pé òun ò ṣẹ́ mọ́ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ wọn ló gbé ìgbìyànjú ọ̀kan làwọn láti pé ẹni tí ó mú wá ní kíní ẹ̀hún padà wá ń bọ́ sí pàbò wọ́n lẹ́yìn rẹ̀ ìyẹn ṣe àdédé padà pé ẹ̀gbọ́n kan léyìí tó ṣàdédé wá wọ́n pe Sunday léyìí tí gbogbo rẹ̀ ní ẹ̀gbọ́n ìkádé ló padà sọ fún lábẹ́rẹ́ náà wípé òun ṣetán láti fún ẹlòmíì léyìí tí yóò máa ṣe gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ fún wọ́n pé lẹ́yìn bíi oṣù bíi mẹ́ta ni wọ́n padà wá pe Sunday láti mẹ́lòmíì wá àmọ́ lẹ́yìn rẹ̀ lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n ti mẹ́lòmíì wá ni wọ́n ṣàdéhùn pé Pius Sunday ìkádé Cynthia pẹ̀lú Lovett ìlókò pàtẹ́lòmíì ni wọ́n ṣàdédé wọnú ilé náà pẹ̀lú ìrànlọ́wọ́ ẹlòmíì láti lọ ja ń tọ̀ lólè o wọ́n pe owó lé èyí tí wọ́n padà jí lọ́wọ́ Esther ọ̀kan làwọn òun ló pọ̀ lápọ̀jù tó wọ̀ wọ́n sì mílíọ̀nù méjì ó lé díẹ̀ níye wọ́n pe owó lé èyí tí wọ́n gbà lọ́wọ́ Khadija náà ló tó mílíọ̀nù méjì ó lé ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kan ó lé láàdọ́ta níye wọ́n sì pé wọ́n gba òòka lẹ́yìn tí wọ́n fi ṣe ìgbéyàwó èyí tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́ta níye pẹ̀lú àwọn owó ilẹ̀ òkèrè míì tó pọ̀ lápọ̀jù wọ́n ní pé ẹni tí ń ṣe àdarí léyìí tí ó jẹ adájọ́ ní ilé ẹjọ́ náà yẹn o Sàláwù ló ń padà wá sùn ìgbẹ́jọ́ ọ̀hún sí ọjọ́ kẹsànán oṣù kejì ọdún twenty three lẹ́yìn ìgbà tó ní kọ́kọ́ ṣàlè lọ fi wọ́n sí ọgbà ẹ̀wọ̀n náà kó tó pé wọ́n yóò bẹ̀rẹ̀ sí ní wádìí lórí ọ̀rọ̀ wọn. nínú ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù léyìí tí ń gbá bọ́ọ̀lù fún ikọ̀ Super Falcons tòun ti ń gbá bọ́ọ̀lù jẹun bákan náà fi ikọ̀ Barcelona ìyẹn Azizat òṣó àlà ló ti ń padà ń jẹ́ kó di mímọ̀ báyìí pé kò yẹ kí àwọn tó jẹ́ alátìlẹyìn fún ikọ̀ Chelsea kò máa dùnnú rárá àti rárá agbábọ̀ọ̀lù náà ló sọ̀rọ̀ náà jáde lẹ́yìn ìgbà tí ikọ̀ Chelsea ti padà jìyà lọ́wọ́ ikọ̀ míì ní àmì méjì sẹ́yọ̀ kan lálẹ́jọ́ Sunday ó sọ̀rọ̀ náà jáde wípé èyí ló kó dandan káwọn èèyàn láti mọ̀ pé àwọn tí ó wà lẹ́yìn Chelsea ló yẹ kí wọ́n mọ̀ pé kò yẹ kó máa dùnnú rárá àti rárá agbábọ̀ọ̀lù ọ̀hún ni pé àtijọ́ jẹ́ kó di mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí pé ikọ̀ rẹ̀ tòun ti ikọ̀ Chelsea ló ti kọ́ ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan sẹ́yìn sẹ́yìn ní ìgbà tó ń gbá bọ́ọ̀lù látẹ̀yìnwá láti ọdún 2009 ọ̀pọ̀ agbábọ́ọ̀lù náà ló wọ́n padà jẹ́ kó di mọ́ báyìí gbogbo àwọn alátìlẹyìn fún ikọ̀ Chelsea pátápátá ni ikọ̀ lè tètè mọ̀ wípé kò yẹ kí ikọ̀ ọ̀hún kọ̀màdùnú látàrí ìyà lé ètò ìjẹ̀ wọn ọ̀ṣọ́ àlà náà ló ń jẹ́ kó di mọ̀ báyìí lórí ìkànnì abẹ́yẹfò rẹ̀ Twitter ní ìgbà tó ń darapọ̀ máwọn èèyàn léyìí tó ń gbẹnu àtẹ́ lu ikọ̀ Chelsea náà kò ní jù bá lọ fún ti ìròyìn àpapọ̀ ìtàmúwa fún yín ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí òpó YouTube ẹtẹ bàbá gbàgede ìmọ̀ TV Facebook gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ Instagram gbàgede ìmọ̀ underscore two ẹ má wá gbàgbé láti pè wá fún ìpolówó ọjà amókè tó máa lọ ẹ̀gbọ́n kókó èyí tó wà ní òye náà lẹ́ẹ̀kan sí i ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn olúṣẹ́gun ọbásanjọ́ ti pé òun ò kọ lẹ́tà kankan lọ sórílẹ̀‐èdè bìrìtìkó béèrè pé kọ́ dá sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò ọdún 2023 o ìjọba àpapọ̀ nílẹ̀ yìí ti ń gbé ìgbésẹ̀ láti pé wọ́n fi òpin sí bí àwọn ọlọ́pàá ti ṣe ń pa àwọn ènìyàn ní ìpakúpa nílẹ̀ yìí o àwọn àjínigbé ti padà jí àwọn àgbẹ̀ bíi méjì gbé ní ìpínlẹ̀ ọ̀ṣun nínú ìròyìn eré ìdárayá àgbábọ́ọ̀lù òṣùàlà ti padà ń sọ fún ikọ̀ Chelsea báyìí pé kò yẹ kí àwọn tó jẹ́ alátìlẹyìn wọn kọ́ máa dùnnú rárá àti rárá kò ní jù báyìí lọ fún ti ìròyìn àpapọ̀ ìtàmúwa fún yín sọ́ni Sodiq Abiodun náà lórúkọ tèmi títí gbà míì jẹ jẹ jẹ o. Audio Jungle. Audio Jungle.